You see me on your TV. Everywhere I go, I'm buried somebody me. Oh my God, oh my God, oh my God. Oh shit, oh shit, eh? Torí kini, ni? Wọ́n bẹ́rí, wọ́n bẹ́rí, tán bá rí eh? Ṣé mi náà bá me, tán bá rí mi, wọ́n bẹ́rí. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò ìjọyà ìjọyà lẹ́tọ̀ ètò níjọyà ìjọyà tí wọ́n bẹ́rí fún tí wọ́n kígbe káàkiri àgbáyé oh my gosh bẹ́ẹ̀ ni a tún ti bẹ̀rẹ̀ náà ni àwọn orin tó yá yìí top songs hit songs hit tracks on my playlist màmá fún yín bumper to bumper to bumper to bumper bí a ṣe àfọ́nkí ọmọ ẹ̀ rẹ̀. Hmm. Yusuf Amusala ni orúkọ ti tèmi ọmọ bínú sí ní ọ̀tọ̀ ìwé tábìlì ṣíṣí aka fọ́nkí ọmọ ẹ̀ rẹ̀ tó gbásíkì tó dùn tó kí tó tún yí bóbó. onírọ̀ ni jẹ́ ẹni àbẹ̀lẹ̀ torí pé kí ni màmá fún yín ní hoti hoti hoti sounds. Mm-hmm you know àti wípé àwọn kọ̀ọ̀kan wà àwọn divas kan wà lára wa nínú industry tó jẹ́ wípé wọ́n fẹ́ wálẹ̀ díẹ̀ what are they doing where you are where you are mo máa pè wọ́n lọ́lọ́kọ̀ òjọ̀ kan jáde pẹ̀lú àwọn orin tó ti ṣe pé ẹ ẹ ní láti ṣe kíni jáde síta gbangba sí i àti bẹ̀rẹ̀ náà ni no time to check time number one song on my playlist mo fẹ́ máa fún yín báyìí you know skibby. Skibby, oh my God, Skibby. Uh, it's my real sense, man. No, no, no, no. Skibby yàtọ̀ pèrègèdè gbogbo àwọn orin ẹ̀ ó kún fún àrà lọ́wọ́lọ́wọ́ báyìí on trend gan ni bẹ́ẹ̀ ni on trend everywhere social media Instagram Facebook it is everywhere àwọn kan jáde pẹ̀lú askibi wọ́n ti bàlẹ̀ pẹ̀lú orí kìí ṣòro àmọ́ ah skibi skibi skibi wọ́n ti wọ́n ta ṣàṣà tẹ̀síma ee wáyé dédé mi ra ah ọmọ tuntun sọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun jòjòló ó má ema ó má ema ó má ema ó má ó má he má something ohun gangan ló ń bì lọ́wọ́lọ́wọ́ ló ń jáde síta gbangba ṣàpínlẹ ẹ ká lọ gbọ́ oh my era láti ọwọ́ skibby fídíò ẹ̀yà ìgàn torí pé kí ni oh my gosh àwọn obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wà ní fídíò yẹn àwọn chest beautiful chest ọmọ black ni wọ́n ti kàn ṣe okay, okay, ok ok ok ọkàn fún wa ní gbogbo slow dance moves yẹn then video yẹn wọ́n shoot ẹ̀ ní Nigeria on point torí pé kí ni tẹ́ bá rí gbogbo àwọn buildings wọ́n ti ń ṣe outdoor shoot wọ́n love love love thing àwọn àti girl yẹn ó yá ìgànnì then tẹ́ bá sọ́kọ́ gbé sí fídíò yẹn báyìí ẹ máa rí kitchen romance yeah lórí table fruits and all that beautiful beautiful video African touch is a little not so much but international touch yẹn ó ṣe kí ni ó gbásìkì gan ni ẹ jẹ́ ká lọ gbọ́ orin tuntun yìí láti ọwọ́ skinny ọmọ ẹ̀ máa à ń bọ̀ ó gbásìkì gan. a ṣe ń tẹ̀síwájú. <laughs> ẹ ti ń gbádùn ara yẹ ẹ ti sọ fún mi pé hoti hoti hoti hoti hoti songs in fact àwọn tí wọ́n fẹ́ jù sí ilé ni wọ́n ti ẹ ti pé one month yeah ó ń ta yẹ̀rìyẹ̀rì ó ń ta wìtìwìtìwìtì ó kún fọ́fọ́ wà ó fún ground gidigba à ń tẹ̀síwájú pẹ̀lú mayor kún yes lọ́wọ́lọ́wọ́ báyìí mayor kún ti ṣe kí ni mayor mayor ló ń pè rẹ̀ bẹ́ẹ̀ ni mayor mayor torí pé kí n tẹ́ bá wo ṣọpẹ́ fídíò ẹ̀ máa tó kọ mayor bẹ́ẹ̀ ṣọpẹ́ fídíò gan very very very on point but eléyìí táyà hmm, tire. kí gan ló ń táyà ta ló love song ni very very beautiful video as well torí pé kí ni obìnrin kan wà tó kàn sọ gbogbo ẹ̀ fún pé okay i won't leave you mo fẹ́ ralẹ̀ fún ẹ ah kọkùnrin bá lóun fẹ́ ralẹ̀ fún ẹ nǹkan gidi ni o we've heard about Porsche Ferrari gbogbo ẹ̀yẹn àmọ́ ilẹ̀ ó ṣe kí ni ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ dákàlá jọ sí orin láti ẹwọ́ mẹ̀yọ̀kún mẹ̀yọ̀ song à ń bọ̀. ọlọ́run pé gbádùn ẹ̀yìn o ìjọyà lẹ́tọ̀ ètò ní ìjọyà ayé wà fún ìpolówó ọjà máa ń sọ fún gbogbo gbà tó bá ní fídíò tó wà nílé tí ò tí ì ta yẹ́rìyẹ́rì jáde bring it on my playlist kì í ṣe kí ni kí n bá yín play ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan torí pé kí ni lórí playlist tèmi ah, ah, no turning over check me check check ó máa wà on point gan ni ẹgbẹ́ wá sórí Orísun kí n bá lè ṣe kí ni kí n bá lè ta fídíò yìí síta gbangba sí i à ń tẹ̀síwájú mo sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní àwọn divas kan wà ní entertainment industry tiwa yìí tiwa yìí ní naija yìí tó jẹ́ wípé wọn ò fi bẹ́ẹ̀ gbòòrò sí mọ́ bíi ti tẹ́lẹ̀ what's happening mo kì í láì kéèyàn ní gift so much gift kó tí wọ́n máa wá sílẹ̀ you know what are you waiting for ẹ má jẹ́ kí ìjákulẹ̀ kó ṣe kí ni kó bá yín o torí pé kí ni ẹ̀bùn yẹn olúwa ló ń fún ni olúwa sì ń fún ni lẹ́bùn láti fi ṣọlá ni mo máa ń kọ́ mú ẹni yìí ẹni pàtàkì pàtàkì i want to take you back you know mo ṣe ìdá mo Cheetah where you are níbo gangan ló wà nítorí pé kí ni wọ́n ń wá ẹ̀ wọ́n ń wá ẹ̀ wọ́n ń wá ẹ̀ tẹ́ bá ń gbọ́ orin tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ ètò sí mi ìyẹn tv tẹ́ bá tún gbọ́ kó máa roll oh my gosh oh my gosh mo Cheetah mo Cheetah jẹ́ ọmọ kan tó jáfáfá ó pèrègede unilag ló wà in fact i've got friends that know her very very well wọ́n máa sọ pé ó oh, mo ṣe láwọn ṣọ́ọ̀ṣì unilag ó wà you know pompous oh, wà ṣe kíní kan ó wà ṣe kíní kan ó really pèrègede gan torí pé kíni ọ̀dọ́mọdé tó jáfáfá nígbà tó wà nílé ìwé ni mo I a fẹ́ rí more of you ẹ jẹ́ ká lọ gbọ́ sí mi láti ọwọ́ mo trader ó fi involve venom nínú fídíò yìí ó feature venom ẹ ká lọ gbọ́ orin à ń bọ̀.